ọlọ́run ti tóbi tó ó pọ̀ ní agbára ọ̀run sọ̀rọ̀ nípa títóbi rẹ̀ ojú ọ̀run ń sọ nípa iṣẹ́ ọwọ́ àtinúdá rẹ̀. ọjọ́ dé ọjọ́ ń sọ̀rọ̀ alẹ́ dé alẹ́ ń fi hàn ní dídá àwọn ọ̀run ọlọ́run dá ayé pẹ̀lú ó sì mọ ènìyàn láti inú erùpẹ̀ ilẹ̀ ó sì mí èémí ìyè sí ihò imú rẹ̀. ọlọ́run ìfẹ́ dá ọkùnrin àti obìnrin ní àwòrán ara rẹ̀ kí ènìyàn lè máa ní àjọṣepọ̀ pẹ̀lú ọlọ́run nítorí náà ní ìbẹ̀rẹ̀ wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n ń bu ọlá fún un wọ́n sì ń gbé ní àlàáfíà pẹ̀lú rẹ̀. èyí ń tẹ̀ síwájú àyàfi ìgbà tí ó di ọjọ́ kan èṣù tan obìnrin láti jẹ èso tí ọlọ́run ti ní wọn kò gbọdọ̀ jẹ ó sì fi fún ọkùnrin náà òun náà sì jẹ́ nípa ṣíṣe èyí ènìyàn ṣọ̀tẹ̀ sí Ọlọ́run wọ́n sì ń ṣe ìfẹ́ inú ara wọn. nítorí ẹ̀ṣẹ̀ yìí ènìyàn yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run a sì lé e kúrò nínú ọgbà Édẹ́nì ṣùgbọ́n Ọlọ́run sì fẹ́ràn àwọn ènìyàn kì í ṣe ìfẹ́ rẹ̀ láti yà kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀ ṣùgbọ́n báwo ni ọlọ́run ṣe fẹ́ di mímọ́ àti orísun ìdájọ́ òdodo tí kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn ṣe ìdájọ́ fún wọn. nínú ìwé mímọ́ rẹ̀ ọlọ́run fi ètò rẹ̀ láti gba aráyé kúrò lọ́wọ́ ìdájọ́ rẹ̀ hàn. ọ̀kan nínú àwọn ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí ètò yìí ni Abrahamu. abrahamu jẹ́ olódodo ẹni tí ọlọ́run ṣe ìlérí fún láti mú kí ọmọ rẹ̀ pọ̀ bí iyanrìn òkun àti ìràwọ̀ ojú ọ̀run láti dán ìgbọràn rẹ̀ wò ọlọ́run sọ fún ábúráhámù pé kí ó fi ọmọ rẹ̀ rúbọ gẹ́gẹ́ bí ọrẹ sí òun ábúráhámù gba ọlọ́run gbọ́ ó sì múra láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu. ṣùgbọ́n bí ó ṣe gbé ọ̀bẹ sókè tí ó fẹ́ pa ọmọ rẹ̀ áńgẹ́lì olúwa dá a dúró ó rí i wípé abrahamu bẹ̀rù ọlọ́run ó sì ń fẹ́ láti gbọ́ràn sí i lẹ́nu. nígbà náà ni abrahamu rí àgbò tí ìwo rẹ̀ kọ́ ìtàkùn nínú igbó ó fi àgbò náà rúbọ sí ọlọ́run dípò ọmọ rẹ̀ látàrí èyí ọlọ́run fi hàn ábúrámù pé àgbò tàbí ẹranko igbó mìíràn pípa dúró fún láti bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ fúngbà díẹ̀ kí ọlọ́run tó pèsè ìrúbọ ayérayé fún ẹ̀ṣẹ̀ ènìyàn dípò kí ẹ̀ṣẹ̀ ya ènìyàn kúrò lọ́dọ̀ ọlọ́run ẹbọ náà yóò mú àṣepọ̀ wọn padà bọ̀ sípò. ìwé mímọ́ sọ̀rọ̀ ẹni tí yóò wá jẹ́ ìrúbọ ayé fún ẹ̀ṣẹ̀ aráyé gẹ́gẹ́ bí àgbo ti rọ́pò ọmọ ábúráhámù bẹ́ẹ̀ ni ẹni tí yóò wá yóò gba ipò ènìyàn là kí ènìyàn lè rí ìdáríjì gbà àwọn kan pe ẹni yìí ní mẹsáyà olùgbàlà ẹni tí yóò mú ènìyàn padà sọ́dọ̀ ọlọ́run àwọn wòlíì sọ nǹkan púpọ̀ nípa mẹ̀sáyà náà ní ọgọọgọ́rùn ọdún sẹ́yìn kí ó tó farahàn. wòlíì àìsáyà sọ tẹ́lẹ̀ pé ìbí rẹ̀ yóò jẹ́ ìyanu. wọ́n dín àkàn yóò lóyún ọmọ kan èyí tí a ó pe orúkọ rẹ̀ nínú ẹ̀mí ní ọmọ ọlọ́run. wòlíì mikaeli sọ àsọtẹ́lẹ̀ pé a ó bí mẹ̀sáyà ní bẹ́tílẹ́hẹ́mù nígbà tí wòlíì sakaraya sọ àsọtẹ́lẹ̀ wíwọ̀ jerusalem rẹ̀ pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ àti pé júdásì ni yóò fi hàn ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àìsáyà sọ tẹ́lẹ̀ ohun tí mẹ̀sáyà yóò ṣe bí ó bá dé ẹni àmì òróró ọlọ́run tí yóò wàásù ìrere fún àwọn òtòṣe yóò wo àwọn onírò ìbìnújẹ́ ọkàn sàn àti láti kéde ìtúsílẹ̀ fún àwọn òǹdè yóò sì kéde pé àsìkò tó tí olúwa yóò gba àwọn ènìyàn rẹ̀ là. ta ni mẹ̀sáyà náà? ní sáà àkọ́kọ́ wòlíì kan dé tí à ń pè ní jésù àwọn kan rò pé òun ni àwọn wòlíì ń sọ̀rọ̀ nípa rẹ̀ ṣé ó lè jẹ́ òní ǹjẹ́ ìgbé ayé rẹ̀ fara pẹ́ èyí tí à ń sọ nípa rẹ̀ ǹjẹ́ jésù ju wòlíì lọ bí? ohun tí ó tẹ̀lé ní ìtàn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn wòlíì tí ó ṣojú wọn ṣe kọ sílẹ̀ nínú ìwé mímọ́. ẹnìkan kó ipa Jésù nínú eré bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe òṣèré tí ó lè ṣe bí Jésù ó ṣe eré náà dáadáa láti lè jẹ́ kí a rí ẹ̀kọ́ kọ́ lára ìgbé ayé Jésù. mo ń kọ ìwé yìí sí ọ Tìófílù láti ṣe àlàyé àwọn ohun tí ó ṣẹlẹ̀ láàrin wa kí o lè ní ẹ̀kúnrẹ́rẹ́ òye ní ti ohun gbogbo. ní àkókò tí Kesari Augustu jẹ́ aláṣẹ Rómù tí Herodu sì jẹ́ ọba Judea Ọlọ́run rán áńgẹ́lì sí wúńdíá kan ní ìlú Nasareti orúkọ wúńdíá náà a máa jẹ́ Maria. má bẹ̀rù Maria nítorí ìwọ ti rí ojú rere Ọlọ́run ìwọ ó lóyún ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. èyí yóò ṣe ṣẹlẹ̀ sí èmi wúńdíá ẹ̀mí mímọ́ yóò ràgàbò ọ́ nítorí ọmọ mímọ́ tí a ó tinú rẹ̀ bí nì ọmọ ọlọ́run ọ̀gá ògo ni a ó máa pè é ìjọba rẹ̀ kì yóò sì nípẹ̀kun. lọ́gán Maria lọ sí Judea láti bẹ Elizabeth arábìnrin rẹ̀ wò ẹni tí òun pàápàá ní oyún ní ìgbà ogbó rẹ̀. Elizabeth Maria arábìnrin mi Maria alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin alábùkún sì ni ọmọ inú rẹ nítorí bí mo ṣe gbọ́ kíkì rẹ ni ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ inú mi. ọkàn mi yin olúwa lógo ẹ̀mí mi sì yọ̀ nínú olúwa ọlọ́run olùgbàlà mi láti àkókò yìí ni gbogbo ìran ènìyàn yóò máa pè mí ní alábùkún fún. bí ẹ mọ èyí gbogbo ẹ̀yin ènìyàn násárẹ́tì pé àṣẹ ti ọ̀dọ̀ késárì augustine wá pé kí a ka iye ènìyàn ní galilei àti judea gbogbo ènìyàn láti lọ fi orúkọ sílẹ̀ ní ìlú àti ìletò tí a gbé bí wọn. Jósẹ́fù pẹ̀lú lọ sí Bethlehem ti Judea láti kọ orúkọ sílẹ̀ pẹ̀lú Maria àfẹ́sọ́nà rẹ̀. ṣùgbọ́n kò sí àyè fún wọn ní ilé èrò nítorí náà wọ́n lọ ibùjẹ ẹran dípò ilé èrò. àwọn olùṣọ́ àgùntàn wà ní agbègbè náà tí wọ́n ń ṣọ́ agbo wọn ní òru áńgẹ́lì olúwa yọ sí wọn lójijì ògo olúwa sì tan ìmọ́lẹ̀ yí wọn ká. nítorí a bí olùgbàlà fún yín lónìí nílùú dáfídì tí í ṣe kristi olúwa. àwọn olùṣọ́ àgùntàn náà lọ lọ́gán láti rí ọmọ tuntun náà ní ibùjẹ ẹran àwọn ni ó sì kọ́kọ́ sọ ìròyìn ayọ̀ ìhìn tí olùgbàlà náà tí a bí nígbà tí ọjọ́ pé tí a ó kọ ọmọ náà ní ilà a pe orúkọ rẹ̀ ní jésù jósẹ́fù pẹ̀lú màríà gbé ọmọ náà lọ sí jerúsálẹ́mù láti fi lé olúwa lọ́wọ́ ọkùnrin olùfọkànsìn kan wá sí tẹ́ḿpìlì ní àkókò náà ẹni tí ẹ̀mí mọ́ ti ṣe ìlérí fún pé kì yóò rí ikú títí yóò fi rí kristi orúkọ rẹ̀ a sì máa jẹ́ simoni. olúwa nígbà yìí ni kí o jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ láti lọ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. nítorí ojú mi ti rí ìgbàlà rẹ a yan ọmọ yìí láti ọ̀dọ̀ ọlọ́run wá kí olúwa kí ó bùkún yín. nígbà tí wọ́n parí ohun gbogbo gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n padà láti Jerúsálẹ́mù wá sí Násárẹ́tì. nígbà tí jésù di ọmọ ọdún méjìlá àwọn òbí rẹ̀ mú un lọ sí jerúsálẹ́mù ní àkókò àjọ ìrékọjá bí wọ́n ti ń padà lọ ilé wọ́n rò wípé jésù wà pẹ̀lú wọn láàrin èrò láìmọ̀ pé ó dúró lẹ́yìn wọ́n padà sí jerúsálẹ́mù wọ́n sì ń wá a lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì láàrin àwọn olùkọ́ni. ọmọ ta nìyí tí ó ń béèrú béèrè wọ̀nyí ará násárẹ́tì ni òun àrò ìpè tí bá a padà ní ẹjọ́ ẹ foríjì fún ìtara rẹ̀. ẹ̀dùn sì ya àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀. ọmọ èṣe tí o fi ṣe wá báyìí èmi pẹ̀lú bàbá rẹ ti dààmú a sì ti ń wá ọ kiri. kí nìdí tí fi ń wá mi kiri ẹ mọ̀ ẹ́ pé n kò lè ṣaláìwà níbi jẹ́ bàbá mi. ó bá wọn padà sí násárẹ́tì ó ń dàgbà ní ọgbọ́n ó sì ń rí ojú rere ọlọ́run àti ti ènìyàn tí Tìbéríà pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí ìjọba Pọ́ńtì Pílátù ní baálẹ̀ Jùdíà Héródù sì jẹ́ ọba ní Gálílì Hánà àti Káfàsì ní olórí àwọn àlùfáà ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ Jòhánù wá ní ijù ó sì wá sí àwọn ìlú agbègbè Jódánì ó ń wàásù ìtẹ̀bọmi ìrònúpìwàdà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. ẹ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ yín kí ẹ sì ṣe ìrìbọmi Ọlọ́run yóò sì dáríjì yín gẹ́gẹ́ bí a ti kọ àkọsílẹ̀ nínú ìwé wòlíì àìsáyà ohùn ẹni tí ń kígbe nínú ijù wípé ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ ṣe kí ọ̀nà rẹ̀ tọ́ láti rìn gbogbo àfonífojì ni a ó kún gbogbo òkè ni a ó sì sọ di pẹ̀tẹ́lẹ̀ ọ̀nà tí ó wọ́ ni kí a sọ di títọ́ ọ̀nà pàlàpàlà ni kí a sọ di títẹ́jú gbogbo ènìyàn ni yóò sì rí ìgbàlà ọlọ́run. kí ni kí àwa ṣe. sọ fún wa ohun tí a ní láti ṣe. ẹ̀yin ìran paramọ́lẹ̀. kí ni kí a ṣe. sọ fún wa ọ̀nà tí a ó gbà ẹni tó bá ní ẹ̀wù méjì gbọ́dọ̀ fi ọ̀kan fún ẹni tí kò ní ẹni tí ó bá sì ní oúnjẹ kí ó fi fún ni. olùkọ́ni agbowó òde ni àwa kí ni àwa ó ṣe ẹ má ṣe gbà ju bí a ti rán yín lọ. àti nípa tiwa kí ni kí a ṣe. ẹ má fi ipá gba owó lọ́wọ́ ẹnikẹ́ni ẹ má sì ṣe fi ẹ̀sùn èké kan ẹnikẹ́ni kí owó oúnjẹ yín tó fún yín. sọ fún wa ìwọ ni Kristi náà bí. èmi ń baptisi yín pẹ̀lú omi ṣùgbọ́n ẹnìkan ń bọ̀ wá tí ó tóbi jù mí lọ èmi kò tilẹ̀ tó ẹni tó lè tú okùn bàtà rẹ̀ òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná ṣe ìtẹ̀bọmi fún yín ẹni tí ohun ìpakà rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò pakà yóò sì kó o sí inú abà. sì sọ̀kalẹ̀ sí orí Jésù ní àwọ̀ àdàbà. Ohùn kan láti ọ̀run wá wípé ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Jésù tó ọmọ ọgbọ̀n ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ó padà ti Jọ́dánì bọ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́ a sì darí rẹ̀ sí aginjù láti ọwọ́ ẹ̀mí ní ibi tí èṣù ti dán wò fún ogójì ọjọ́ kò sì jẹ ohunkóhun ní àkókò náà èṣù sì wí fún un pé. bí ìwọ bá ń ṣe ọmọ ọlọ́run pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. a ti kọ wípé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ọlọ́run. èṣù gungun orí òkè ó sì fi gbogbo ìjọba ayé hàn án ní ìṣẹ́jú kan. èmi yóò fún ọ ní gbogbo ọrọ̀ àti agbára wọ̀nyí a ti fi gbogbo rẹ̀ fún mi mo sì lè fún ẹni tí ó wù mí gbogbo rẹ̀ ni yóò jẹ́ tìrẹ kìkì pé kí o fi orí balẹ̀ kí o sì sìn mí. a ti kọ pé ìwọ ní láti forí balẹ̀ fún olúwa ọlọ́run rẹ òun nìkan ni ìwọ yóò sì máa sìn. èṣù tún mú un lọ sí jerúsálẹ́mù ó sì gbé e ka ṣóńṣó orí tẹ́ḿpìlì. bí ìwọ bá ń ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ láti ìhín yìí ìwé mọ́ṣá sọ pé ọlọ́run yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti ṣe ìtọ́jú rẹ wọn yóò gbé ọ sókè ní ọwọ́ wọn kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. ìwé mímọ́ wípé ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò. sì wá sí násárẹ́tì ní ibi tí a ti tọ́ dàgbà lọ sí sinagogu ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. a sì fún un ní apá kan ìwé wòlíì àìsáyà láti kà. ẹ̀mí olúwa ń bẹ lára mi nítorí ó yàn mí láti ròhìn ayọ̀ fún àwọn òtòṣì ó ti rán mi láti kéde ìtúsílẹ̀ fún àwọn òǹdè àti láti mú kí àwọn afọ́jú ríran láti fún àwọn tí a ní lára ní òmìnira àti láti sọ wípé àkókò tó fún olúwa láti gba àwọn ènìyàn rẹ̀ là. ó wí ire a mú ìwé mímọ́ yìí ṣẹ lónìí bí ẹ ti ń gbọ́. ìwé mímọ́ aṣẹ bí ṣebí mẹsàáyà nìkan ló lè mú lérí iṣẹ́ báwo ni a ṣe lè mọ̀. nítòótọ́ ẹ ó pàwé yìí sí mi pé oníṣègùn wàrà rẹ sàn ẹ̀yin yóò wí nípa tèmi pé ṣé àwọn ohun wọn ni tí wọ́n ṣe ní kapanamu níhìn yìí pẹ̀lú mo wí fún yín pé kò sí wòlíì tí a tẹ́wọ́ gbà ní ìlú bàbá rẹ̀. jésù fi ara rẹ̀ hàn bíi kristi náà nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ọlọ́run yàn láti gba àwọn ènìyàn rẹ̀ là ṣùgbọ́n àwọn Júù kò gbà á bí Kristi náà wọ́n fẹ́ láti tarí rẹ̀ ní ògèdèǹgbé ní bèbè òkè ṣùgbọ́n ó kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn náà ó sì bá tirẹ̀ lọ. ó lọ sí ìlú Gálílì tí à ń pè ní Kapenaumu ìwà ipá tí ìjọba róòmù hàn gbangba káàkiri orílẹ̀-èdè náà tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn náà ń pòǹgbẹ́ fún olùgbàlà láti gbà wọ́n lọ́wọ́ aninilára àlàáfíà fún yín àti fún ọ olúwa ààyè wà nínú ọkàn rẹ fún mi bí símónì bẹ́ẹ̀ ni olúwa. òun kì yóò fi wá sílẹ̀. àbí. bá wa sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. bá wa sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ jésù bá wa sọ̀rọ̀. Thank you àwọn ọkùnrin méjì lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà nígbà kan ọ̀kan jẹ́ fárísì èkejì sì jẹ́ agbowó òde èyí tí í ṣe fárísì yí ara rẹ̀ sọ́tọ̀ láti gbàdúrà wípé ọlọ́run mo dúpẹ́ pé èmi kì í ṣe alọ́nilọ́wọ́gbà aláìṣòótọ́ panṣágà bí àwọn ẹlòmíràn mo dúpẹ́ pé èmi kì í ṣe bí àwọn agbowó òde tó wà lọ́hùn-ún yẹn mo ń gbàwẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ mo ń san ìdá mi déédéé ṣùgbọ́n ìyá agbowóde dúró lókèrè kò tilẹ̀ gbé ojú rẹ̀ sókè ọ̀run ṣùgbọ́n olúwa ó kan àyà ara rẹ̀ wípé ọlọ́run ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ mo wí fún yín agbowóde yí padà lọ sí ilé rẹ̀ pẹ̀lú ìdáláre ju fárísì náà lọ nítorí ẹni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. ẹ wọ ọkọ̀ yín lọ sínú agbami kí ẹ sọ àwọn yín sílẹ̀ fún àkókò a olúwa gbogbo òru ni a fi ṣe wàhálà láì pa ohun kan. ṣùgbọ́n bí o bá wí bẹ́ẹ̀ màá sọ àwọn sínú agbami. Jákọ́bù Jòhánù ṣepọ̀ àtòrí ṣọwọ́ wá dín. ó tó gẹ́ lọ kúrò lọ́dọ̀ mi olúwa nítorí ẹlẹ́ṣẹ̀ ni èmi. má sì bẹ̀rù láti ìgbà yìí lọ ìwọ yóò di apẹja ènìyàn. ẹ tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi ẹ̀yin yóò sì ní ìyè ẹ wá olúwa nígbà tí ẹ lè rí i ẹ pè é nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ sì kọ èrò rẹ̀ sílẹ̀ kí ó sì yí padà sí olúwa a ó sì ṣàánú fún un a ó sì dáríjì í lọ́pọ̀lọpọ̀ wọ́n yóò sì jáde lọ pẹ̀lú ayọ̀ àlàáfíà yóò sì máa tọ̀ ọ́ lẹ́yìn. ó ń bọ̀ ó ti dé wò ó. jésù jésù jọ̀wọ́ gbọ́ ọmọ mi kan ṣoṣo la jọ̀wọ́ ṣàánú ọmọ ọdún méjìlá péré ni ó sì ń kú lọ jọ̀wọ́ bá mi ká lọ. Jáírù àánú Jésù ọmọbìnrin rẹ ti kú má ṣe dá olùkọ́ni láàmú. má ṣe bẹ̀rù sáà ti gbàgbọ́ òun yóò sì rí ìwòsàn. ẹ má sì sọkún ọmọ náà kò kú ó sùn ni. ọmọ dìde. oúnjẹ jẹ mo kìlọ̀ fún yín ẹ má sì sọ ohun tí ó ṣẹlẹ̀ fẹ́nikẹ́ni. lẹ́yìn nǹkan wọ̀nyí ni ó rí agbowó òde tí orúkọ rẹ̀ ń jẹ́ Matthew ọmọ ó jókòó ní ibodè láti gba owó ibodè. let me jésù lọ gbàdúrà lórí òkè ó fi gbogbo òru náà gbàdúrà sí ọlọ́run. nígbà tí ilẹ̀ sì mọ́ ó kí àwọn méjìlá náà tí ó pè ní àpọ́stélì. Simoni, ẹni tí ó sọ ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù àti johanu fílípì. àti bartolomeu àti matthew àti tomasi jacob ọmọ alfeu àti simoni tí a ń pè ní sílọ́tì àti Júdà arákùnrin Jacobu. àti Judas Iskariotu tí í ṣe oníkúpani. alábùkún fún ni ẹ̀yin tálákà nítorí tí yín ní ìjọba ọlọ́run alábùkún fún ni ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí nítorí tí ẹ ó yó alábùkún fún ni ẹ̀yin tí ń sọkún nítorí tí ẹ ó rẹ́rìn alábùkún fún ni ẹ̀yin nítorí tí àwọn ènìyàn kórìíra yín tí wọ́n tilẹ̀ pè yín ní ẹni ibi nítorí ọmọ ènìyàn ẹ máa yọ̀ nítorí èyí ṣẹlẹ̀ ẹ jó fún ayọ̀ nítorí èrè ńlá dúró dè yín ní ọ̀run bákan náà ni àwọn bàbá wọn ṣe sí àwọn wòlíì tó ti lọ ṣáájú yín mọ́kàndínlógún oògùn gbogbo tí mo ní nìyí. kí ni èrò rẹ láti sọ bẹ́ẹ̀. báwo ni yóò ti burú fún ẹ̀yin tí ó ní ọ̀rọ̀ nísinsìnyí ẹ ti jẹ ìgbádùn yín láyé. <laughs> òun kò fẹ́ di ọlọ́rọ̀ òun láti jẹ́ òmùgọ̀. báwo ni ó ṣe burú fún ẹ̀yin tí ń rẹ́rìn nísinsìnyí nítorí tí ẹ̀yin yóò sọkún. yóò ti burú tó kí àwọn ènìyàn sọ rere nípa yín àwọn bàbá wọn sọ ohun kan náà nípa àwọn wòlíì èké mo wí fún ẹ̀yin tí ń gbọ́ mi pé ẹ fẹ́ràn ọ̀tá yín ẹ ṣe rere fún àwọn tí ó kórìíra yín ẹ súre fún àwọn tí ó fi yín rí ẹ gbàdúrà fún àwọn tí kò gbà yín gbọ́. bí ẹnikẹ́ni bá gbà yín ní ẹ̀rẹ̀kẹ́ òsì jẹ́ kí ó gbá tọ̀tún pẹ̀lú. bí ẹnikẹ́ni gba agbádá rẹ jẹ́ kí ó kúkú gba bùbá pẹ̀lú. ẹ fi fún ẹni tí ó béèrè lọ́wọ́ yín. bí ẹnikẹ́ni bá kó ohun ìní rẹ má ṣe béèrè rẹ̀ padà. ṣe sí àwọn ènìyàn gẹ́gẹ́ bí o ṣe fẹ́ kí wọ́n ṣe sí ọ. bí ìwọ bá fẹ́ràn kìkì àwọn tí ó fẹ́ràn rẹ ìwọ yóò ṣe ní ìbùkún àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú fẹ́ràn àwọn tí ó fẹ́ wọn bí ìwọ bá ṣoore fún àwọn tí ó ṣe ọ́ lóore èyí ṣe tí ìwọ fi ń wá ìbùkún àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. báwo ló ṣe ń fọwọ́ kàn báwo ni ó ṣe lè sọ̀rọ̀ sí. ó sú mi. bẹ́ẹ̀ kọ́ fẹ́ràn ọ̀tá rẹ sóre fún pẹ̀lú ẹ yá ni kẹ́ má sì retí ẹ̀san padà nígbà yìí ni ó ní èrè ńlá ẹ ó sì di ọmọ ọlọ́run ọ̀gá ògo nítorí a máa sóre fún ẹni búburú àti aláìlọ́pẹ́ ẹ ṣàánú bí bàbá yẹn ti ń bẹ lé ọ̀run ti ń ṣàánú. gbà wá láwo Jésù. ẹ má ṣe dáni lẹ́jọ́ kí a má bàa dá yín lẹ́jọ́ ẹ má ṣe dáni lẹ́bi kí a má bàa dá yín lẹ́bi ẹ dáríjì a ó sì dáríjì yín. tọ́ wa sí ọ̀nà rẹ Olúwa. <laughs> ẹ fi fún ni a ó sì fi fún yín nítorí òṣùwọ̀n tí ẹ bá fi wọ̀n ni a ó fi dá padà fún yín. afọ́jú kò lè tọ́ afọ́jú sọ́nà bí bẹ́ẹ̀ kọ́ àwọn méjèèjì yóò jì sínú kòtò èéṣe tí ìwọ ń wo irun ibi tí ń bẹ lójú arákùnrin rẹ nígbà tí ìtìgì ń bẹ lójú tirẹ̀. máa tọ́wọ́ olúwa. a fẹ́ ọ ní sísè ìyá olúwa. alábùkún fún ni ìyá tí ó bí ọ tí ó sì tọ́ ọ dàgbà. <laughs> kákúkú wípé alábùkún fún ni àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe. mo fẹ́ láti mọ ọkùnrin yìí àbí ìwọ rò pé òun ni mẹsáyà náà. Farisí kan pe Jésù kí ó wá bá òun jẹun jésù lọ ó sì jókòó láti jẹun níbẹ̀. ẹ wá ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ lọ kúrò níhìn ẹ gbọ́ mi bí ẹ lọ kí wọ́n máa kó wàhálà wọn lọ jàre. kí lobìnrin wá nìyí. èmi kò mọ̀. ṣe yìí. bí ọkùnrin yìí bá jẹ́ wòlíì ní tòótọ́ yóò mọ irú ẹni tí obìnrin tí ó ń fọwọ́ kan yìí ṣe ìbá mọ irú ìgbé ayé ẹ̀ṣẹ̀ tí ó ń gbé. mo máa ní tí obìnrin yìí ṣe símọ́nì jẹ́ kí n sọ ohun kan fún ọ àwọn ọkùnrin méjì jẹ gbèsè lọ́dọ̀ ayánilówó kan èkíní jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó idẹ èkejì jẹ àádọ́ta wọn kò sì lè san padà ó sì dáríjì wọ́n nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ràn rẹ̀. mo rò pé ẹni tí owó rẹ̀ pọ̀ jù ni. ìwọ wíire wo obìnrin yìí mo wá sí ilé rẹ ìwọ kò sì fún mi lé omi láti fi wẹ ẹsẹ̀ mi ṣùgbọ́n obìnrin yìí fi omijé wẹ̀ ẹ́ ó sì fi irun rẹ̀ nù ìwọ kò fi ìfẹnukónú kí mi obìnrin yìí fi ẹnu kó ẹsẹ̀ mi láti ìgbà tí mo ti dé ìwọ kò pèsè òróró olífì fún orí mi ṣùgbọ́n obìnrin yìí fi òróró kùn ẹsẹ̀ mi mo wí fún ọ ìfẹ́ ńlá tí ó fi hàn jẹ́ àpẹẹrẹ pé a dárí ẹ̀ṣẹ̀ púpọ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí a bá dáríjì díẹ̀ fi hàn pé ó ní ìfẹ́ díẹ̀ adarí àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìgbàgbọ́ rẹ gbà ọ́ là máa lọ lálàáfíà. La káàkiri ó sì ń kọ́ni ní ti ìhìn rere ìjọba ọlọ́run àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá bá a lọ pẹ̀lú àwọn obìnrin kan tí a ti mú lára dá kúrò nínú ẹ̀mí búburú Maria tí à ń pè ní Magdalene Johanna ìyàwó kúsà ìríjú Herodu àti Susanna Héródù tí ìjọba Róòmù fi ṣe alákòóso ní Gálílì sọ Jòhánù onítẹ̀bọmi sínú túbú nítorí tí ó dá a lẹ́bi ní gbígba aya arákùnrin rẹ̀. báwo bí a ti ń súnmọ́ ẹnubodè náírì àwọn aṣọ̀fọ̀ ń gbé òkú kan jáde òkú náà jẹ́ ti ọmọ kan ṣoṣo tí opó kan bí nígbà tí Jésù rí obìnrin náà àánú rẹ̀ ṣe ó fi ọwọ́ tọ́pọ́ sí ọmọ náà ó sì wí pé ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ dìde ọmọkùnrin tí ó kùnà sí dìde jókòó jésù sì fà lé ìyá rẹ̀ lọ́wọ́. béèrè lọ́wọ́ rẹ̀ wípé àbí ìwọ ni johanu sọ pé ó ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. olùkọ́ ni. olùkọ́ ni. Jòhánù onítẹ̀bọmi rán wa láti béèrè bóyá ìwọ ni ẹni náà tí ó ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. ẹ padà sọ fún Jòhánù tí ẹ ti rí tẹ́ ti gbọ́ afọ́jú ríran arọ́ rìn ẹni ayọ̀ ni àwọn tí kò ṣeyèméjì nípa mi. ẹ jọ̀wọ́ ẹ gbé mi sókè. gun èjìká mi ǹjẹ́ o lè rí bí. mo lè rí jésù. afúrúgbìn kan jáde lọ ìfúrúgbìn bí ó ti ń fún irúgbìn díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà a sì tẹ̀ mọ́lẹ̀ àwọn ẹyẹ sì wá wọ́n sì sá á jẹ díẹ̀ bọ́ sí orí àpáta nígbà tí wọ́n sì hù wọ́n rọ̀ nítorí wọn kò ní ìrìnlẹ̀ omi díẹ̀ bọ́ sí àárín ẹ̀gún wọ́n dàgbà papọ̀ pẹ̀lú ẹ̀gún ó sì fún wọn pa díẹ̀ bọ́ sí ilẹ̀ rere irúgbìn náà dàgbà ó sì so èso èso ọgọ́rọ̀ ọ̀run. olùkọ́ni èé ṣe tí wọ́n máa ń fi òwe sọ̀rọ̀ bí ọ̀pọ̀ ènìyàn bá péjọ. ẹ̀yin ni a ti fi fún láti ní òye àṣírí ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí òwe wọ́n ń wò ṣùgbọ́n wọn kò ríran one thirty sílẹ̀ òye kò siye yé wọn. èyí ni ìtumọ̀ òwe náà. irúgbìn náà ni ọ̀rọ̀ Ọlọ́run. èyí tí ó bọ́ sí ẹ̀bá ọ̀nà ni àwọn tí ó gbọ́ èṣù wá ó sì sá ọ̀rọ̀ náà jẹ ní ọkàn wọn kí wọ́n má bàa gbàgbọ́ kí a sì gbà wọ́n là èyí tí ó bọ́ sí orí àpáta ni àwọn tí ó gbọ́ tí wọ́n sì fi ayọ̀ gbà á ṣùgbọ́n wọn kò ní gbòǹgbò wọ́n gbàgbọ́ fún ìgbà díẹ̀ nígbà tí àkókò ìṣòro dé wọ́n sì ṣubú èyí tí ó bọ́ sí àárín ẹ̀gún dúró fún àwọn tí ó gbọ́ ṣùgbọ́n àníyàn àti ọrọ̀ pẹ̀lú ìgbádùn ayé fún ọ̀rọ̀ náà pa èso wọn kò sì gbó èyí tí ó bọ́ sí ilẹ̀ rere dúró fún àwọn tí ọ̀rọ̀ náà rí àyè ní òkà àyà wọn tí wọ́n sì ṣe ìgbọ́rọ̀ sí i wọ́n fi sùúrù dúró títí wọ́n fi so èso. kò sí ẹni tí ń ta àtùpà kí ó sì tún fi nǹkan bò mọ́lẹ̀ tàbí kí ó gbé sábẹ́ àkéte ṣùgbọ́n yóò gbé ka orí ọ̀pá fìtílà kí ó bá lè fi ìmọ́lẹ̀ fún àwọn tó ń wọlé ohunkóhun tí ó wà ní ìkọ̀kọ̀ ni a ó sì fi hàn ní gbangba ohunkóhun tí a fi pamọ́ ni a ó sì àwárí rẹ̀ a ó sì mú wá sí ìmọ́lẹ̀ ẹ kíyèsára bí ẹ ti ń tẹ́tí sílẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni a ó fi fún sí i ṣùgbọ́n a ó tilẹ̀ gba ìwọ̀n tí ẹni tí ó rò pé òun ní kúrò lé ọwọ́ rẹ̀. olùkọ́ni ìyá àti àwọn arákùnrin rẹ̀ ń bẹ lóde wọ́n fẹ́ rí ọ ìyá àti àwọn arákùnrin mi ni àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń ṣe ní ọjọ́ kan jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà nínú ọkọ̀ ojú omi ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí aré kọjá lọ sí ìhà kejì adágún. bí wọ́n ti ń lọ ó bẹ̀rẹ̀ sí í sùn ìgbàgbọ́ yín hà dà. wọ́n sì wọ ọkọ̀ náà dé gádárà ní òdì kejì adágún gálílì ṣètè mi tirẹ̀ mo bẹ̀ ọ́ má ṣe jẹ mí níyà. kí ni orúkọ rẹ. lẹ́gíọ́nì olúwa wa bẹ̀ ọ́ má ṣe rán wa lọ sínú ọ̀gbun jẹ́ kí a wọ inú agbo ẹlẹ́dẹ̀. èṣù náà jáde lára ọkùnrin náà wọ́n wọ inú agbo ẹlẹ́dẹ̀ lọ. lọ kúrò níhìn yìí ìwọ onídán fi wá sílẹ̀ fi yìnyín sílẹ̀ fi wá sílẹ̀ fi yìnyín sílẹ̀. èmi ò tẹ̀lé ọ níbikíbi tí o bá ń lọ jẹ́ kí n máa bá ọ lọ. padà lọ lé rẹ kí o sì ròyìn ohun tí ọlọ́run ṣe fún ọ. jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí bethsaida ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì mọ̀ wọ́n tẹ̀lé e. nígbà tí ó di ọ̀sán pétérù wí olùkọ́ni rán àwọn ènìyàn wọ̀nyí lọ kí wọ́n lè lọ sí ìletò àti agbègbè tí ó yí wa ká láti wo oúnjẹ àti ibùsùn ijù sáà níbi tí àwa wà yìí. ẹ̀yin fúnra yín ẹ fún wọn ní oúnjẹ jẹ. gbogbo ohun tí a ní kò ju ìṣù márùn-ún pẹ̀lú ẹja méjì. olùbùkún ni ìwọ olúwa ọlọ́run wa ọba gbogbo ayé ẹni tí ó mú oúnjẹ jáde láti inú ilẹ̀. iṣẹ́ ìyanu ni èyí ohun ìyanu ńlá. Thank you. ta ni àwọn ènìyàn ń fi mí pè àwọn mìíràn sọ pé Jòhánù onítẹ̀bọmi àwọn mìíràn sọ pé Èlíjà àwọn mìíràn sọ pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ tí ó padà bọ̀ wá sí ayé ṣùgbọ́n ẹ̀yin ń kọ́ ta ni ẹ̀yin ń fi mí pè. ìwọ ni ọlọ́run olùgbàlà. kẹ́ ẹ má sì sọ fún ẹnikẹ́ni ọmọ ènìyàn ní láti jìyà ohun púpọ̀ a ó sì kọ̀ ọ́ sílẹ̀ a ó sì pa á ṣùgbọ́n ní ọjọ́ kẹta a ó sì jí i dìde. following day. Each night repeats it to the next. ǹjẹ́ ọ̀kan nínú yín yóò bá mi lọ. èmi yóò tẹ̀lé ọ olùkọ́ni ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ lọ dágbére fún àwọn ènìyàn mi náà. kò sí ẹni tí ó dáwọ́lé ohun èlò ìtúlẹ̀ tí ó wẹ̀yìn tí ó yẹ fún ìjọba ọlọ́run. bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn ó ní láti ṣe ara rẹ̀ kí ó sì gbé àgbélébù rẹ̀ lójoojúmọ́ kí ó sì máa tẹ̀lé mi. nítorí ẹni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là ní láti kọ́kọ́ sọ ọ́ nù ẹnikẹ́ni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi yóò gbà á là èrè kí ni fún ènìyàn tí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ẹ̀kọ́ mi ó ní ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé inú ògo rẹ̀ àti ògo ti bàbá àti àwọn áńgẹ́lì mímọ́. kéèyí dá yín lójú àwọn kan wà níhìn yìí tí wọn kì yóò rí ikú títí wọn yóò fi rí ìjọba ọlọ́run. From eternity. nígbà náà ni jésù mú johanu jákọ́bù àti pétérù pẹ̀lú rẹ̀ lọ sí orí òkè láti gbàdúrà bí ó ti ń gbàdúrà ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ sì funfun gbòò. lójijì àwọn méjì dúró wọ́n ń bá a sọ̀rọ̀ àwọn ni Mósè àti Èlíjà wọ́n fara hàn nínú ògo ọ̀run. ìwọ yóò mú ìfẹ́ Ọlọ́run ṣẹ. ìwọ yóò kú ní Jerúsálẹ́mù. wọ́n ti ń fẹ́ kúrò pétérù wí fún jésù pé. olùkọ́ni ó dára fún wa láti wà níhìn yìí a ó pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ bí pétérù ti sọ̀rọ̀ àwọn sánmọ̀ sì jìbò wọ́n àwọn ọmọ ẹ̀yìn náà sì sojo ohun kan sì fọ̀ sí wọn láti ọ̀run pé èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. kọ́ ni mo bẹ̀ ọ́ wo ọmọ mi jọ̀wọ́ jọ̀wọ́ ràn án lọ́wọ́ ọmọ mi kan ṣoṣo náà ni mo ti bẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ láti ilé ẹ̀mí èṣù náà jáde wọn kò lè ṣe é. Ah, ẹ̀yin ìran aláìgbàgbọ́ àti àrékérekè èmi ò ti bá yín gbé pẹ́tó tí wọ́n sì mú sùúrù fún yín pẹ́tó gbé ọmọ rẹ wá. Oh. wa bí a ti ń gbàdúrà gẹ́gẹ́ bí Jòhánù ṣe kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. ẹ gbàdúrà báyìí wípé bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ni fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ òòjọ́ wa lójoojúmọ́ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tí ó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. ẹ béèrè ẹ ó sì rí gbà ẹ wá kiri ẹ ó sì rí ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè yóò rí gbà ẹni tí ó bá wá kiri yóò rí a ó sì ṣí ilẹ̀kùn fún ẹni tí ó bá kanlẹ̀kùn. <laughs> ǹjẹ́ ẹnikẹ́ni nínú yín ti ṣe Baba, jẹ́ fún ọmọ yín ní ejò nígbà tí ó bá béèrè ẹja tàbí fún un ní àkekèé nígbà tí ó béèrè ẹyin bí ẹ̀yin ti ṣe búburú ní bá mọ bí a ti ń fún àwọn ọmọ yín ní ohun tí ó dára mélòó mélòó ni bàbá yín ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ fún àwọn ẹni tí ó bá béèrè lọ́wọ́ rẹ̀ mo sọ èyí fún yín ẹ má ṣe ṣe àníyàn nínú yín ohun tí ẹ̀yin yóò jẹ tàbí ohun tí ẹ̀yin ò fi bo ara yín ẹ̀mí sàsàn ju oúnjẹ lọ bẹ́ẹ̀ sì ni ara ju aṣọ lọ ẹ kíyèsí ẹyẹ ìwò wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní àká tàbí àbà síbẹ̀ ọlọ́run ń bọ́ wọn. mélòó mélòó ni ẹ̀yin ń ṣe níye lórí tó ju ẹyẹ lọ. ta ni nínú yín tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ nípa àníyàn ṣíṣe níwọ̀n bí ẹ kò ti lè ṣe ohun tí ó kéré yìí èyí ṣe tí ẹ ń dààmú nípa àwọn nǹkan yòókù ẹ kíyèsí bí lílì ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú bí Sólómọ́nì ti ní ògo tó a kò ṣe é ní ọ̀ṣọ́ tó ọ̀kan nínú wọn bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ lásán lásọ tí ó wà lónìí tí a sì sọ sínú iná lọ́la báwo ni ó sì rọrùn fún tó láti dá sọ́bò yín onígbàgbọ́ kékeré. jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó pọ̀ sí bí ẹ bá ní ìgbàgbọ́ tí ó tówóró mustadi ẹ lè wí fún igi yìí pé kí a fà ọ́ tu kí a sì gbìn ọ́ sínú òkun yóò sì gbọ́ tiyín. tí ó lè múni dẹ́ṣẹ̀ yìí ó wà ṣùgbọ́n ìgbé ni fún ẹni tí ó ti pasẹ̀ rẹ̀ wá ó sàn fún un kí a so ọlọ́mọ ní ọrùn kí a sì sọ sínú òkun jù fún un láti mú ọ̀kan nínú àwọn ọmọ kékeré wọ̀nyí sẹ̀. báwo ni ìjọba ọlọ́run ti rí ó rí báyìí ọkùnrin kan gbin wóró mọ́sítádì sínú oko rẹ̀ nígbà tó dàgbà ó di igi ńlá àwọn ẹyẹ sì kọ́ ìtẹ́ sórí ẹ̀ka rẹ̀ ohun tó ń sọ kò dá mi lójú. èé ṣe tí ìwọ fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ó sì ń bá wọn mu. àwọn tí ara wọn dá kò wá oníṣègùn bí kò ṣe aláàárẹ̀ èmi kò wá láti pe àwọn olódodo sí ìrònúpìwàdà bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. sọ fún wa sí nípa ìjọba ọlọ́run tàbó títàn ni. kí agbo kékeré kí ó má sì bẹ̀rù nítorí tí inú bàbá yín dùn láti fún yín ní ìjọba náà ta gbogbo ohun ìní rẹ kí o sì fi owó rẹ fún àwọn tálákà ẹ pèsè àpò tí kì í gbó fún ara yín kí ẹ sì pa ọrọ̀ yín mọ́ sí ọ̀run níbi tí kì í dínkù nítorí olè kò lè dé ibẹ̀ bẹ́ẹ̀ ni kòkòrò kò lè bà ibi tí ọrọ̀ tàbí ìṣúra yín bá wà ní ọkàn yín yóò máa wà. arábìnrin a tú ọ sílẹ̀ nínú àìlera rẹ. ẹ wò ó ẹ wò ó a ti wò ó sàn iṣẹ́ ìyanu ẹ wò ó ẹ wá wò ó. ògo ní fún Olúwa ọdún. olùkọ́ ni. ọjọ́ mẹ́fà ni ó wà láti fi ṣiṣẹ́ nítorí náà ẹ wá ní ọ̀kan nínú àwọn ọjọ́ wọ̀nyí kí a lè wòye sàn kì í sì ṣe ní ọjọ́ ìsinmi. ẹ̀yin àgàbàgebè ẹ̀yin lè tú akọ màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ yín kẹ́ sì mú wọn lọ mu omi ní ọjọ́ ìsinmi nísinsìnyí ẹ wo ìran abrahamu ẹni tí sátani ti dè ní ìgbèkùn fún ọdún méjìdínlógún ǹjẹ́ kò ha àyè láti tú u sílẹ̀ ní ọjọ́ ìsinmi. akọni rere kí ni èmi yóò ṣe kí n lè jogún ìyà nípẹ̀kun. èsì tí wàá fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò sí ọlọ́run nìkan wọ́n ṣàmọ̀ àwọn òfin má sì panṣágà má sì pànìyàn má sì jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀. ṣé bí mo ti ń pa àwọn òfin wọ̀nyí mọ́ láti ìgbà èwe mi wá. ohun kan wà tí ó kù fún ọ láti ṣe lọ ta ohun ìní rẹ kí o sì pín owó rẹ fún àwọn aláìní ìwọ yóò sì ní ọrọ̀ ní ọ̀run sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. ṣùgbọ́n oníṣòwò ni àwa alọ́rọ̀. yóò ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run ó ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run jù fún ìbákasí ẹ láti gba ojú abẹ́rẹ́ kọjá. tó bá rí bẹ́ẹ̀ ta ló lè là ohun tí ó sọ̀rọ̀ fún ènìyàn kò sọ̀rọ̀ fún ọlọ́run. níbo gan-an ni ìjọba ọlọ́run yìí yóò wà. ìjọba ọlọ́run kò ní wá bí ohun tí a lè fi ojú rí kò sí ẹni tí ó lè sọ wípé wò ó òun nìyẹn tàbí òun nìyí nítorí ìjọba ọlọ́run bẹ nínú yín. ìgbà kan bọ̀ tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú àwọn ọjọ́ ọmọ ènìyàn ṣùgbọ́n ẹ kì yóò lè rí i. bí mọ̀nàmọ́ná ti ń kọ tí ó sì ń fi ìmọ́lẹ̀ hàn lójú ọ̀run láti apá kan dé èkejì bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí ní ọjọ́ rẹ̀ ó rọrùn fún ọ̀run àti ayé láti kọjá lọ jù fún kínkínní nínú òfin láti kọjá láìṣẹ̀ kí ó yé yín pé ọ̀pọ̀ àwọn wòlíì àti ọba fẹ́ láti rí ohun tí ẹ̀yin rí ṣùgbọ́n wọn kò rí i kí wọ́n sì gbọ́ ohun tí ẹ̀yin ń gbọ́ ṣùgbọ́n kò ṣeé ṣe fún wọn. kí ni a ní láti ṣe. kí ni ìwé mímọ́ wí kí ni ìtumọ̀ tí ẹ fi fún un. fẹ́ràn olú ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ pẹ̀lú gbogbo agbára rẹ àti pẹ̀lú gbogbo iyè rẹ tó sì fẹ́ràn aládùúgbò rẹ gẹ́gẹ́ bí ara rẹ. owó rẹ sẹ́yìn ìwọ yóò sì yẹ. ta ni ẹnì kejì mi. kì í ṣe àwọn jagunjagun yẹn. késàrì ńkọ́. ọkùnrin kan ti jerusalemu lọ sí jericho ní àkókò kan ó bá àwọn ọlọ́ṣà wọ́n gba aṣọ rẹ̀ wọ́n nà án wọ́n fi sílẹ̀ lọ ní pípa láìpatán ní kòńgẹ́ àkókò náà ni àlùfáà kan kọjá ní ọ̀nà náà nígbà tí ó rí ọkùnrin náà ó gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá lọ bákan náà ni ará léfì kan gba ibẹ̀ kọjá ó wo ọkùnrin náà ó sì bá tirẹ̀ lọ ṣùgbọ́n ará samaria kan ti ń re ìrìn àjò rí ọkùnrin náà ọkàn rẹ̀ sì kún fún àánú fún ọkùnrin náà ó lọ sọ́dọ̀ ọkùnrin náà ó dà òróró àti wáìnì sí ọgbẹ́ rẹ̀ ó sì di ọgbẹ́ rẹ̀ ó gbé kárí ẹranko tí òun ti kára rẹ̀ ó sì gbé lọ sí ilé èrò fún ìtọ́jú ní ọjọ́ kejì ó fún olùtọ́jú ilé èrò náà ní owó idẹ fún ìtọ́jú ọkùnrin náà ó wí pé nígbà tí mo bá dé èmi yóò san iye owó tí ó bá kù tí o ti ná lórí ọkùnrin náà. ta ni nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ló fi ìwà hàn bí aládùúgbò fún ọkùnrin tí ó bọ́ sọ́wọ́ ọlọ́ṣà. ẹni tó ṣàánú fún un ni. <laughs> ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sí ọ̀dọ̀ mi ẹ má sì dá wọn lẹ́kun nítorí irú wọn ni ìjọba ọlọ́run. lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ọmọ ọwọ́ kì yóò lè wọ ibẹ̀ bí ó ti wù kí ó rí ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí ní orúkọ mi gba èmi pàápàá ẹni tí ó bá sì gbà mí gba ẹni tí ó rán mi nítorí ẹni tí ó kéré jù nínú yín ni ó tóbi jù

mo fẹ́ kí n tún ríran. nítorí náà ríran ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. mo lè ríran mo lè ríran mo ti ríran. jésù ti ń lọ sí jerúsálẹ́mù ọ̀pọ̀ èrò pàdé rẹ̀ wọ́n sì ń béèrè kí ó fi ọ̀nà ìgbàlà hàn wọ́n àti wípé kí ó tún kọ́ wọn síwájú sí i ní ti ìjọba ọlọ́run. dájúdájú wòlíì ni ọkùnrin yìí. olúwa àti olùkọ́ni mi gbà mí là. olúwa gbà wá là gbà wá là. ẹyin olúwa lógo. fi ọ̀nà òtítọ́ hàn wá olúwa. àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í gbà ní olúwa àti olùkọ́ni agbowóde kan sì wà ní jericho orúkọ rẹ̀ ń jẹ́ sakewu ó ń fẹ́ láti rí jésù nítorí náà ó gun igi kí ó bàa lè ga ju ọ̀pọ̀ ènìyàn lọ. agbowóde náà ni èyí. yára sọ̀kalẹ̀ sakewu nítorí mo ní láti wọ̀ nílé rẹ lónìí. ilé mi kẹ̀. ta ni yóò fẹ́ dúró nílé rẹ̀ báwo ni Sákì ò ṣe mọ Jésù. Very good <laughs> oh yes, it is. Mm. Yes, excellent. Tẹ́tí sílẹ̀. Mo fi ìdajì ohun ìní mi fún àwọn tálákà. Bí mo bá sì ti rẹ́ ẹnikẹ́ni jẹ, èmi yóò san padà ní ìlọ́po mẹ́rin. èmi kò gbàgbọ́ pé agbowó òde yóò dá owó tó ti gbà padà kò ṣeé ṣe ìgbàláwọ eléyìí lónìí nítorí ìran abrahamu ni ọkùnrin yìí ń ṣe ọmọ ènìyàn wá láti wá àwọn tí ó ti nù kiri kí ó sì gbà wọ́n là pẹ̀lú. tẹ́tí sílẹ̀ à ń lọ sí jerusalemu níbi tí a ti mú àkọsílẹ̀ àwọn wòlíì sẹ́ni ti ọmọ ènìyàn a ó fà á lé àwọn kèfèrí lọ́wọ́ wọn yóò kẹ́gàn rẹ̀ a ó fi ṣe ẹlẹ́yà a ó sì tutọ́ sí lára a ó nà á ó sì pa á ṣùgbọ́n ní ọjọ́ kẹta yóò jí dìde. bí ó tilẹ̀ jẹ́ pé jésù ti mọ̀ wípé a ó pa òun nítorí ẹ̀ṣẹ̀ aráyé ó lọ tààrà sí jerúsálẹ́mù ọ̀pọ̀ nínú wọn dùn sí wíwá rẹ̀ wọ́n sì polongo rẹ̀ bí ọba wọn. tilẹ̀ pa ẹnu wọn mọ́ àwọn òkúta yóò bẹ̀rẹ̀ sí kígbe. àlàáfíà ìlera àti ọrọ̀. bí jésù ti ń súnmọ́ jerúsálẹ́mù ó wò ó ó sì sọkún e lórí. bá ṣe pé lónìí ìwọ mọ ọ̀nà àlàáfíà ṣùgbọ́n o kùnà láti rí i ọjọ́ ń bọ̀ tí àwọn ọ̀tá rẹ yóò mọ odi yí wọn yóò yí ọká wọn yóò sì mọ ọ ní ọ̀nà gbogbo ní àárín odi wọ̀nyí ni a ó sì pa ọrùn ìwọ àti àwọn ọmọ rẹ a kì yóò sì fi òkúta kan lé èkejì lórí nínú rẹ nítorí ìwọ kì yóò mọ ọjọ́ ìbẹ̀wò rẹ. tẹ́ḿpìlì mímọ́ tí ó wà ní Jerúsálẹ́mù ti di ibùjókòó ìṣòwò dípò ibi ìjọsìn. mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá.

wà láàárín àwọn òṣèlú àti àwọn aṣíwájú nínú ẹ̀sìn nítorí ìjọ ènìyàn ń polongo Jésù gẹ́gẹ́ bí ọba. mo ní òye wípé ọ̀pọ̀ ní ó tilẹ̀ ti ń kókìkí rẹ̀ bí ọba. ọba kẹ̀ <laughs> ọba àwọn alágbe agbèrè àti olè àti irú wọn rí tí wọ́n láwọn jẹ́ nǹkan wọ́n ti lọ àti gbàgbé wọn. ẹ má jẹ́ ká tàn yín jẹ o àwọn ọmọ ìhìn rẹ̀ ń pọ̀ sí i lójoojúmọ́ àwọn èèyàn sì ń kókìkí rẹ̀. wọ́n sì rò pé ọba ni ẹ jẹ́ kìkì ní ìlọ̀kan bí ọkùnrin bá dá rògbòdìyàn sílẹ̀ ní ìlú yìí ẹ̀yin ni ó dá lẹ́bi. ó sì lè jẹ́ bẹ́ẹ̀ o ó yẹ ká wá nǹkan ṣe sẹ́rágálì yìí o. bí àtakò àwọn àgàbàgebè akọ̀wé àti farisi ti ń pọ̀ sí i bẹ́ẹ̀ ni àwọn júù tí wọ́n fara mọ́ sí i ń pọ̀ sí i bẹ́ẹ̀ ni àwọn tí ó dá lẹ́bi sì ń takò sí i bí wọ́n sì ti wà ní tẹ́ḿpìlì jésù rí opó tí ó ń ṣe ìtọrẹ owó idẹ méjì. ó kéré púpọ̀ púpọ̀. o lè fi díẹ̀ kún ni. mo wí fún yín obìnrin opó yìí fi lélẹ̀ ju àwọn yòókù lọ nítorí àwọn yòókù mú láti inú ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn ṣùgbọ́n obìnrin yìí mú ohun gbogbo tí ó ní bí ó tilẹ̀ ti jẹ́ òtòṣì tó. sọ fún wa àṣẹ wo ló ní láti máa sọ nǹkan wọ̀nyí ta ló fún ọ ní irú àṣẹ bẹ́ẹ̀. mo ní ìbéèrè kan fún yín àṣẹ tí Jòhánù fi ń ṣe ìtẹ̀bọmi láti ọ̀dọ̀ ènìyàn ni tàbí láti ọ̀dọ̀ Ọlọ́run. kí ni ká sọ. bí a bá sọ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni òun a sì wí pé èé ṣe tí ẹ̀yin kò fi gba ohun Jòhánù gbọ́. bí a bá látọ̀dọ̀ ènìyàn àwọn èrò wọn yóò sọ wá ní òkúta ó dá gbogbo wọn lójú pé wòlíì ni Jòhánù. àwa ò mọ ibi tí ó ti wá. bí ó bá rí bẹ́ẹ̀ èmi náà kì yóò sọ àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí. ọkùnrin kan wà tí ó ní ọgbà àjàrà kan ó fi fún àwọn alágbàtọ́jú ó sì lọ sí ìrìn àjò fún ọjọ́ pípẹ́ nígbà tí ó tó àkókò ìkórè ó rán ọmọ ọ̀dọ̀ sí àwọn alágbàtọ́jú láti béèrè ìpín tirẹ̀ nínú ìkórè náà àwọn alágbàtọ́jú lu ọmọ ọ̀dọ̀ náà wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn àwọn alágbàtọ́jú tún lù ú ju ti ṣáájú lọ wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ ẹ̀kẹta àwọn alágbàtọ́jú tó sá a lọ́gbẹ́ wọ́n sì jù ú sóde nígbà náà ni ọlọ́gbà àjàrà náà rò lọ́kàrà rẹ̀ pé kí ni èmi yóò ṣe èmi yóò ran ọmọ mi ọ̀wọ́n ó dájú pé wọn ó bu ọlá fún un bí àwọn alágbàtọ́jú ti rí i lókèrè wọ́n wí fún ara wọn pé èyí ni ọmọkùnrin náà ẹ jẹ́ kí a kúkú pa á àwa yóò sì jogún rẹ̀. sọ fún wa sí i. wọ́n gbé e sọ sẹ́yìn ọgbà wọ́n sì pa á kí ni ọkùnrin ọlọ́gbà yìí yóò ṣe fún àwọn alágbàtọ́jú náà yóò pa wọ́n yóò sì fi ọgbà náà fún àwọn alágbàtọ́jú mìíràn kí ni ìtumọ̀ ìwé mímọ́ yìí òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ náà ni ó sì wá di pàtàkì igun ilé ẹni tí ó bá ṣubú lu òkúta yìí yóò fọ́ sí wẹ́wẹ́ bí òkúta náà bá ṣubú lu ẹnikẹ́ni yóò lọ̀ lúlú olùkọ́ni àwa mọ̀ pé òtítọ́ ni ẹ̀kọ́ àti ọ̀rọ̀ rẹ ìwọ kì í sì ṣojúṣàjú ẹnikẹ́ni ṣùgbọ́n ìwọ ń kọ́ni ní òtítọ́ àti ìfẹ́ Ọlọ́run fún ènìyàn sọ fún wa ó tọ́ fún wa láti san owó orí fún ìjọba Róòmù bí àbí kò tọ́. ṣé pẹ̀lẹ́ olúwa alárékérekè ni ọ ní o. ẹ fi owó idẹ kan hàn mí. àwòrán àti àkọlé ta ló wà lára rẹ̀. késàrì. nítorí náà ẹ fi ohun tí ṣe ti késàrì fún késàrì àti ohun tí ṣe ti ọlọ́run fún ọlọ́run. kí ni ìdáhùn yín sí èyí. ní àkókò náà àjọ àìwúkàrà tí à ń pè ní àjọ ìrékọjá kù sí dẹ̀dẹ̀ jésù rán pétérù àti johanu lọ láti pèsè oúnjẹ fún àjọ náà. pẹ̀lú ìfẹ́ ni mo fi fẹ́ bá yín jẹ oúnjẹ ìrékọjá yìí kí n tó jìyà mo wí fún yín èmi kì yóò tún jẹ ẹ́ mọ́ títí a ó fi ṣe ìmúṣẹ rẹ̀ ní ìjọba ọlọ́run. olùbùkún ni ìwọ olúwa ọlọ́run wa ọba àgbáyé tí ó mú èso jáde lára àjàrà. ẹ gba èyí kẹsì pín láàrin ara yín mo wí fún yín èmi kì yóò tún mu nínú èso àjàrà mọ́ títí ìjọba Ọlọ́run yóò fi dé. olùbùkún ni olúwa ọlọ́run wa ọba àgbáyé tí ó mú oúnjẹ jáde láti inú ilẹ̀ ara mi ni èyí tí a fi fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi. aago yìí ni májẹ̀mú titun ti ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín. ṣùgbọ́n ẹ kíyèsí ẹni tí yóò fi mí hàn bẹ pẹ̀lú mi ní ibi oúnjẹ yìí a ti pinnu rẹ̀ pé ọmọ ènìyàn ní láti kú ṣùgbọ́n ègbé ni fún ẹni náà tí yóò fi hàn. kò lè rí bẹ́ẹ̀ kò ṣeé ṣe sọ ẹni náà fún wa olúwa. ẹni tí ó tóbi jù nínú yín láti ṣe bí ẹni tí ó kéré jù lọ bẹ́ẹ̀ ni ẹni tí ó ṣe olórí ní láti ṣe bí ìránṣẹ́ ta ni ó tóbi jù ẹni tí ó jókòó láti jẹun tàbí ẹni tó ń ṣe ìránṣẹ́ ó dájú pé ẹni tó jókòó ni mo wà láàrin yín bí ìránṣẹ́ ẹ ti wà pẹ̀lú mi ní àkókò àwọn ìṣòro mi bí bàbá mi ti fún mi ní àṣẹ láti jọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi náà yóò fún yín ní àṣẹ ẹ̀yin yóò bá mi jẹ ó sì mu pẹ̀lú mi ní ìjọba mi ẹ ó sì jọba lórí ẹ̀yà méjìlá Ísírẹ́lì nígbà tí ẹ bá jókòó lórí ìtẹ́. oníkúpa ni kì yóò sí ní ìgbà náà. Símónì Símónì kíyèsí Sátánì ń fẹ́ láti dán wò láti ya rere kúrò lára búburú bí àgbẹ̀ ti máa ń ya alikama kúrò lára èèyàn gbò ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ Símónì wípé kí ìgbàgbọ́ rẹ má ṣe yẹ̀ nígbà tí ìwọ bá yí padà sí mi mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. Olúwa mo múra tán láti bọ́ ọ lọ sínú túbú àní láti bọ́ ọ kú pẹ̀lú. mo wí fún ọ Pétérù àkùkọ kì yóò kọ lónìí tí ìwọ yóò fi sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta pé ìwọ kò mọ̀ mí rí. nígbà tí mo rán yín jáde láì mú nǹkan jẹ sí aláìní ohunkóhun bí. rárá kò sí ohun kan. ní àkókò yìí ẹni tí ó bá ní ohun ìní lè mú un lọ́wọ́ ẹni tí kò bá sì ní idà lè ta agbádá rẹ̀ kí ó sì ra ọ̀kan nítorí mo wí fún yín a ti kọ nínú ìwé mímọ́ pé a sì kà mọ́ àwọn arúfin a ó sì ṣe ìmúṣẹ àwọn ohun tí a sọ yìí nípa mi. wo idà méjì ni olúwa ìyẹn náà tó. àjọ àwọn àgbààgbà ṣe ìpàdé bí wọ́n ṣe lè gba ara wọn kúrò lọ́wọ́ Jésù. Èṣù sì wọ inú Júdásì tí àpèlé rẹ̀ ń jẹ́ Iskariotu ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá. Ó di ọ̀tẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà láti mú Jésù. Jésù fi Jerúsálẹ́mù sílẹ̀ láti lọ gbàdúrà ní Òkè Olífì. ẹ gbàdúrà kẹ́ má bàa bọ́ sínú ìdánwò. júdásì iskariotu ṣekú pa jésù nítorí ọgbọ̀n owó idẹ jésù sì gbàdúrà nígbà tí ó mọ̀ pé àkókò ikú òun fún ẹ̀ṣẹ̀ aráyé kù sí dẹ̀dẹ̀. Baba, bí ìwọ bá fẹ́ mú aago yìí kúrò lórí mi ṣùgbọ́n kì í ṣe bí mo ti fẹ́ bí kò ṣe ìfẹ́ tìrẹ ni kí ó ṣe. áńgẹ́lì kan láti ọ̀run fi ara hàn án láti mú un lọ́kàn le. òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá bí ó ti ń kán sílẹ̀ ṣe tí ẹ̀yin fi ń sùn ẹ dìde ẹ gbàdúrà kẹ́ má bàa bọ́ sínú ìdánwò. ṣé ìfẹnukonu ni ìwọ fẹ́ fi ṣekú pa ọmọ ènìyàn. olúwa ká fi dàṣà wọn bí. ẹ wá ẹ mú èyí tó gẹ́. iṣẹ́ ìyanu. èsì tí ẹ̀yin fi wá pẹ̀lú idà àti ọ̀gọ́ bí ẹni pé mo jẹ́ arúfin mo sáwà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì nígbà gbogbo ẹ̀yin kò sì mú mi wákàtí yín nìyí láti ṣiṣẹ́ nígbà tí agbára òkùnkùn ń jọba. àwọn ọmọ ẹ̀yìn sì bẹ̀rẹ̀ sí í sá lọ nínú òkùnkùn. ẹ mú sọ gidigidi. àwọn ọmọ ogun mú un wọ́n sì fi í ṣe ẹlẹ́yà wípé òun ni ọba àwọn Júù. ẹ̀wù tí ọba wọ̀ nìyí. sàṣẹ́tẹ́lẹ̀ ojú òṣèlè fún wa àbí ìwọ yóò gbà wá làbí <laughs> kábíyèsí ìwọ yóò gbà wá làbí ọkùnrin yìí náà wà pẹ̀lú Jésù. arábìnrin èmi kò tilẹ̀ mọ̀ ọ́n rí. mo rí wọn papọ̀. ránṣẹ́ rẹ tòótọ́ níbodè ó ti rí kan láti gbẹ́kẹ̀lé ẹnìkan. ìwọ jẹ́ ọ̀kan nínú wọn pẹ̀lú. àní èmi kọ́. ṣe iyèméjì ọkùnrin yìí wà pẹ̀lú Jésù nítorí ara Gálílì ní í ṣe. lọ kúrò. n kò mọ̀ nípa ohun tí ẹ̀ ń sọ. Jésù yíjú padà ó sì wo Pétérù lọ́gán Pétérù rántí ohun tí Jésù sọ fún un pé lónìí kí àkùkọ tó kọ ìwọ yóò sẹ́ mi nígbà mẹ́ta. títóbi agbára rẹ ìwọ tí o dáríjì àwọn bàbá wa nígbà tí wọ́n sọ̀tẹ̀ sí ọ̀rọ̀ rẹ ìwọ tí o bínú sí wọn ìwọ kò sì pa wọ́n run nítorí ìfẹ́ rẹ sí wọn àti májẹ̀mú rẹ àti òtítọ́ rẹ. ìwọ dá wọn sí. ta ni lù ọ́ wí fún wa. sọ tẹ́lẹ̀ ẹni tí yóò tún lù ọ́. mo ní dá mo wá síwájú ìgbìmọ̀. dìde. Oh. àjọ àwọn aṣíwájú ẹ̀sìn péjọ láti bi Jésù léèrè ọ̀rọ̀. sọ fún wa àbí ìwọ ni olùgbàlà náà. bí mo sọ fún yín ẹ̀yin kì yóò gbà mí gbọ́ bí mo bá bi yín ní ìbéèrè ẹ̀yin kì yóò dá mi lóhùn. ṣùgbọ́n láti àkókò yìí lọ ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run ọ̀gá ògo. tàbí ìwọ ni ọmọ ọlọ́run náà. bẹ́ẹ̀ ni èmi ni. ó jẹ́ sọ̀rọ̀ ojú ta ló fún láṣẹ láti sọ bẹ́ẹ̀. ó jẹ̀bi. àwa ti kálára wa ti gbọ́ nǹkan tí ó sọ. a ó mú lọ síwájú plateau. bẹ́ẹ̀ni ẹ máa mú lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ mú lọ. ó jẹ̀bi ẹ mú lọ. ẹ máa mú lọ iwájú. máa lọ. wọ́n sì fà á lọ sọ́dọ̀ pọ́ńtì pílátù ẹni tí ó burú jùlọ nínú àwọn gómìnà ìjọba rómù ẹni tí ó ti kan ogúnlọ́gọ̀ ènìyàn mágbélébùú fúnra rẹ̀ kí ni ẹ̀yin wá níhìn ní òwúrọ̀ kùtùkùtù yìí. àwa mú ọkùnrin níbi tí ó ti mú àmì àwọn ṣe àìgbọràn. ó dá orúkọ ìrúdò sílẹ̀ nínú tẹ́ḿpìlì. irú ìyàwó ni kí a fi jẹ́. ṣe ìdájọ́ fún. n kò rí ìdí kan láti dá ọkùnrin yìí lẹ́bi rárá. arígbákùnrin yìí jẹ̀bi ó sọ wípé wọn kò gbọdọ̀ sanwó orí fọba róòmù ó ń pera rẹ̀ ní kristi ọba. ọba kẹ̀ tàbí ìwọ ni ọba àwọn júù. bẹ́ẹ̀ ni ìwọ wí ó bẹ̀rẹ̀ ní Galili nísinsìnyí ó tún ti dẹ́hìn yìí. ní Galili tàbí ará Galili ni ọkùnrin yìí bí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí Hẹ́rọ́dù ṣe ẹ̀tọ́ fún un ó wà ní Jerúsálẹ́mù àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mú tọ̀ Hẹ́rọ́dù lọ. ta ni o sọ pé ìwọ ń ṣe. àwọn wo ni ìwọ pè ní ọmọ ẹ̀yìn rẹ̀. wọ́n tilẹ̀ wí pé ó ń pidán. pidán kan fún mi. Olúwa mi. ó ti ń ba gbogbo àwọn ènìyàn wa jẹ́ ó ń pe ara rẹ̀ ní ọba. ọkùnrin yìí ọba kẹ <laughs> kábíyèsí ọba ẹ kíyèsí gidigidi o. ẹran padà sọ́dọ̀ Pílátù ẹ̀ka ìjọba rẹ̀ sáà ni èyí ọkùnrin yìí kò jẹ̀bi ohun kan tí ó tọ́ sí ikú. èmi yóò nà án ní ẹgba wọn ó sì dá a sílẹ̀. ojúṣe rẹ ni láti dá ẹnìkan sílẹ̀ fún wa ní àkókò àjọ yìí. dá sílẹ̀ fún wa bárábà. bẹ́ẹ̀ni bárábà kí o sì mú ọkùnrin yìí kúrò. dá bárábà sílẹ̀ fún wa. màmá àgbélébù. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ mọ́ àgbélébù. ìwọ ìwọ lọ́nà. kí ló tún dúró dè. sí kígbe sókè wípé kí a kan jésù mọ́ àgbélébù nígbà náà ni pílátù dá ẹ̀bi ikú fún jésù ó sì dá bárábà sílẹ̀ ẹni tí a fi sínú túbú nítorí ìwà ọ̀tẹ̀ àti ìpànìyàn ó sì fi jésù lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébù. sunkún gbà gba omi yìí gbà mu mú olúwa. ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù ẹ má sọkún fún mi ẹ sọkún fún ara yín àti àwọn ọmọ yín nítorí pé irú èyí bá ṣẹlẹ̀ nígbà tí igi tutù kí ni yóò ṣẹlẹ̀ bí igi náà bá gbẹ. kí ọlọ́run ràn ọ́ lọ́wọ́ o a máa gbàdúrà fún ọ o. gbéra ńlẹ̀ àyè kíákíá múra kíákíá kíákíá bẹ́tọ̀ wò. dáríjì wọn bàbá nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. ó ti gba àwọn ẹlòmíràn là jẹ́ kí ó gba ara rẹ̀ là báyìí. bí ó bá ṣe ìwọ ni Kristi gbára rẹ̀ là bẹ́ẹ̀ ni sọ̀kalẹ̀ lórí àgbélébùú. ṣe iṣẹ́ ìyanu rẹ̀ kan fún wa. kan jésù mọ́ àgbélébù ní àárín àwọn olè méjì gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì ọlọ́run ti sọ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. ǹjẹ́ yìí kì í ṣe aṣọ àbàmì ènìyàn kan ṣá. òun <laughs> nìyí ẹ gbà ṣùgbọ́n ẹ má ṣe yá ẹ jẹ́ kí a dìbò ni. àwọn olùṣọ́ ṣẹ́gègé lórí aṣọ rẹ̀ tó ti di tirẹ̀ ee. a gbé àkọlé kan sí ibi orí rẹ̀ tí ó kà wípé èyí ni ọba àwọn Júù bá ń ṣe ọba àwọn Júù. àbí ìwọ kọ́ ni Kristi náà gba ara rẹ là àti àti àwa náà. tàbí wọn kò bẹ̀rù Ọlọ́run àdá lẹ́bi kan náà fún nǹkan tí ìwọ ṣe òun kò sì dá ẹ̀ṣẹ̀ kankan. rántí mi jésù tí wọ́n bá dé ìjọba rẹ. mo wí fún ọ lónìí ni ìwọ yóò wà ní paradísè pẹ̀lú mi. láti agogo méjìlá ọ̀sán òkùnkùn ṣú bo gbogbo ilẹ̀ fún wákàtí mẹ́ta gbáko. acho que tẹ́ḿpìlì sì fàya sí méjì ní Baba. Ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. nígbà tí olórí àwọn olùṣọ́ rí ohun tí ó ṣẹlẹ̀ ó fi ògo fún ọlọ́run wípé. ògo ni fún ọlọ́run dájúdájú olódodo ni ọkùnrin yìí. Jósẹ́fù ará Arimatia ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ tí kò fara mọ́ ohun tí ó ṣẹlẹ̀ gba àṣẹ lọ́dọ̀ Pọ́ńtì Pílátù láti gbé òkú Jésù kí ó bàa lè tẹ́ sínú ibojì kí ọjọ́ ìsinmi tó bẹ̀rẹ̀. ẹ foríjì wá àwa ń tẹ̀lé òkú olúwa wa. gbogbo yẹn kọjá lọ ṣùgbọ́n ẹ rántí pé ọjọ́ ìsinmi ti fẹ́rẹ̀ẹ́ dé kùtùkùtù òwúrọ̀ ọjọ́ ìsinmi wọ́n wá sí ibi ibojì pẹ̀lú tùràrí tí wọ́n ti pèsè. wọ́n rí i wípé a ti yí òkúta kúrò lẹ́nu ibojì nígbà tí wọ́n wọ ibojì kò sí òkú Jésù Olúwa níbẹ̀. ṣe tí ẹ fi ń wá alààyè láàrin àwọn òkú kò sí níhìn yìí ó ti jíǹde ẹ rántí ohun tí ó sọ fún yín ní Gálílì a ó fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ a ó sì kàn án má àgbélébùú ní ìjọ́ kẹta yóò sì jíǹde. òkú olúwa kò sí níbẹ̀. àti pé àwọn ọkùnrin méjì fara hàn wá àwọn áńgẹ́lì tó ń dán gẹ́gẹ́ bí oòrùn wọ́n sọ fún wa pé èṣe tí ẹ fi ń wá àlàyé láàrin àwọn òkú òtítọ́ ni. ẹ gbà wá gbọ́ ẹ gbà wá gbọ́. a rí wọn ẹ lọ wò fún ara yín ibojì ti ṣófo olúwa wa kò sí níbẹ̀ pétérù ó yẹ kí o gbà wá gbọ́ jésù fi ara han àwọn ọmọ ẹ̀yìn méjì wọ́n sì fi tayọ̀tayọ̀ padà sí ọ̀dọ̀ àwọn ìyókù. olúwa ti jíǹde nítòótọ́ ó sì ti fi ara hàn símọ́nì. àwa kò tilẹ̀ mọ̀ pé òun ni nígbà tí a wà ní ọ̀nà. mọ nígbà tí ó bu àkàrà ní àmọ́ pé òun ni. ní ẹ máa sì kẹ kí ni ó wá dé ibẹ̀. àlàáfíà fún yín. èéṣe tí ẹ fi dààmú èéṣe tí iyèméjì fi wà ní ọkàn yín ẹ wo ọwọ́ àti ẹsẹ̀ mi kí ẹ sì mọ̀ pé èmi tìka lára mi ni ẹ fi ọwọ́ kàn mí kí ẹ lè mọ̀ nítorí wọn kò ní ẹran tàbí egungun bí èmi ti ní wọ̀nyí ni àwọn tí mo sọ fún yín nígbà tí mo wà pẹ̀lú yín wípé gbogbo àkọsílẹ̀ nínú òfin Mósè àti àwọn wòlíì pẹ̀lú sáàmù nípa mi kò lè ṣe kí ó má ṣẹ èyí ni a ti kọ wípé Kristi ní láti jìyà kí ó sì jíǹde kúrò nínú òkú ní ìjọ́ kẹta àti ní orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo orílẹ̀ ayé bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí èmi pẹ̀lú sì mú ìlérí bàbá mi ṣẹ sí yín lórí ṣùgbọ́n ẹ láti ró ní Jerusalem títí agbára yóò fi bà yín kí olúwa bùkún fún yín kí ó sì pa yín mọ́ gbogbo agbára ní ayé àti ní ọ̀run ni a fi fún mi ẹ lọ kí ẹ sì kọ orílẹ̀-èdè gbogbo ẹ sì tẹ̀bọmi fún wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín èmi sì wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé àmín. nínú ìwé mímọ́ ọlọ́run sọ pé mẹ̀sáyà yóò wá láti jẹ́ olùgbàlà aráyé ìgbé ayé Jésù fi hàn gbangba pé òun ni àwọn wòlíì sọ̀rọ̀ nípa rẹ̀ Àìsáyà sọ àsọtẹ́lẹ̀ pé wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan lẹ́yìn ọ̀pọ̀ ọdún ìbí Jésù ni ìmúṣẹ àsọtẹ́lẹ̀ yìí. ìwé mímọ́ sọ pé ẹni mímọ́ náà tí a ó bí ọmọ Ọlọ́run la ó máa pè é èyí túmọ̀ sí pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run nínú ẹ̀mí kìí ṣe nínú ara. a rí èyí nínú bó ṣe gbé ayé rẹ̀ ó mú àwọn ènìyàn lára dá ó dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n ó yí wọn lọ́kàn padà sọ́dọ̀ Ọlọ́run ó ṣèlérí ààyè fún wọn ní ìjọba Ọlọ́run ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wọn ó jí dìde ó ṣẹ́gun ikú jésù sọ pé kò sí ẹni tí ó lè gba ẹ̀mí mi lọ́wọ́ mi èmi fúnra ara mi ni mo fi lélẹ̀. yàtọ̀ sí pé ìgbé ayé jésù mú ohun tí àwọn wòlíì sọ ṣẹ ó tún fìdí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run múlẹ̀ àwọn wòlíì sọ pé pípé ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ wà títí láéláé. jésù fúnra rẹ̀ tún sọ pé ọ̀run àti ayé yóò kọjá. Ja ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò kọjá. Jésù wá kí ó lè fún wa ní ìyè lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣe àìgbọràn sí Ọlọ́run nínú ọgbà Ídẹ́nì ó yàn láti máa ṣe ìfẹ́ ara rẹ̀ ìṣe rẹ̀ yapa kúrò lọ́dọ̀ ẹlẹ́dàá. Ìwé mímọ́ sọ pé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ ikú sì ni èrè ẹ̀ṣẹ̀ èyí túmọ̀ sí ikú nínú ara ìyapa ayérayé kúrò lọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run ti pèsè àgbò láti kú dípò ọmọ abrahamu bẹ́ẹ̀ ni ó rán jésù mẹ̀sáyà láti kú fún wa ayé ikú àti àjíǹde jésù ló mú ìfẹ́ padà láàrin ọlọ́run àti àwọn tí ó gbẹ́kẹ̀lé nísinsìnyí kì í ṣe pé a dáríjì àwọn tí ó ń tẹ̀lé nìkan ṣùgbọ́n a gbà wọ́n lọ́wọ́ ìdájọ́ ayérayé ọlọ́run paradíṣe ń dúró dè wọ́n wọn ó sì bá ọlọ́run gbé títí láéláé ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀bi àti agbára ẹ̀ṣẹ̀ ni jésù ń fún ẹnìkọ̀ọ̀kan lónìí èyí yàtọ̀ sí ẹ̀sìn kan ṣùgbọ́n yíyàn láti ní ìgbàgbọ́ nínú jésù tí ó sọ pé mo dúró ní ẹnu ọ̀nà mò ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn èmi ó tọ̀ ọ́ wá èyí túmọ̀ sí yíyí padà sọ́dọ̀ ọlọ́run àti pípe jésù sáyé wa láti dárí ẹ̀ṣẹ̀ wa jìn àti láti dà bí ó ṣe fẹ́ kí a rí kìí kàn ṣe kí a fara mọ́ ohun tí ó sọ pẹ̀lú ọgbọ́n orí wa tàbí kí ọ̀rọ̀ rẹ̀ kàn gún wa lọ́kàn nìkan a ó gbà á nípasẹ̀ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn wa nígbà tí àwọn ènìyàn bá ṣetán láti di olùtẹ̀lé jésù tí í ṣe mẹ̀sáyà wọ́n lè bá a sọ̀rọ̀ pẹ̀lú àdúrà ṣókí. ǹjẹ́ o ṣetán nísinsìnyí láti fi ayé rẹ fún Ọlọ́run bí ó bá rí bẹ́ẹ̀ gba àdúrà yìí jẹ́jẹ́ ní ọkàn rẹ. Jésù Olúwa mo fẹ́ ọ. O ṣeun tí o kú lórí àgbélébù fún ẹ̀ṣẹ̀ mi. Mo jẹ́wọ́ mo sì ronú pìwàdà àwọn ẹ̀ṣẹ̀ mi. mo ṣí ilẹ̀kùn ayé mi mo sì gbà ọ́ ní olúwa àti olùgbàlà mi. o ṣeun tí o dárí ẹ̀ṣẹ̀ mi jì mí tí o sì fún mi ní ìyè ayérayé. ṣe mí ní ènìyàn tí o fẹ́ kí n jẹ́ gẹ́gẹ́ bí mo ti ń di ọ̀kan nínú àwọn olùtẹ̀lé rẹ àmín Jésù sọ nípa àwọn olùtẹ̀lé rẹ̀ wípé àwọn àgùntàn mi mọ mo mọ̀ wọ́n wọ́n sì ń tẹ̀lé mi láti ní ìrírí ìyè lọ́pọ̀lọpọ̀ tí Jésù ṣèlérí fún àwọn olùtẹ̀lé rẹ̀ máa bá Ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà lójoojúmọ́ pẹ̀lú kíkà tàbí gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ń sọ fún àwọn ẹlòmíràn nípa Jésù wọ́n sì máa ń péjọ pọ̀ pẹ̀lú àwọn mìíràn tí wọ́n fẹ́ràn láti tẹ̀lé rántí ìlérí dáradára rẹ̀ pé gbogbo agbára láyé àti lọ́run láti fi fún mi kíyèsí èmi wà pẹ̀lú yín títí láì kódà títí dé òpin ayé.